wọ̀ ìpọ̀nrí ajá kan ò gbọ́dọ̀ jòbì. ó ní kí báwọn sọ fún kábíyèsí kí wọ́n ṣọ́ra gan-an fóbìnrin. ọkọ oṣù ọkọ àjẹ́ ni mí ẹni bá gbọ́wọ́ kọ́wọ́ ibi á bá o. kí ló dé pé tí ẹ̀yin olóyè tó kù dé bí ẹ ṣe làákà ìsọ̀rọ̀ ànílẹ̀ tá à ń wí kò sí lọ́wọ́ mi mọ́ àwọn ọmọ ti jogún ẹ̀. kó má jẹ́ pé nǹkan tó ń dùn mọ́ àwa méjèèjì inú wọ́n á gbà mọ́ wa lọ́wọ́. báwo lọ̀rọ̀ oyè lẹ́wà ṣé òkè tẹ́lẹ̀ ti kú sẹ́nu sá. nǹkan tó bá wọn èèyàn àti olórí kẹfìrà yín ṣe interest ara yín nìyẹn kò kàn mí. pẹ̀lú mi ò kọ̀ kí lè ṣú ní àárọ̀ mi ìdẹ̀kọ̀ kí n sọ àárọ̀ dalẹ́. èyí tó ṣe wá ń dùn mí bẹ́ẹ̀ ni pé Kọ́ládé ti ń gbọ́ nípa èmi àti àrẹ̀mọ. ọmọ méjì ni elédùn àkànmọ́ ó sì ti bí méjèèjì. ọ̀rọ̀ yìí fẹ́ dàbí ìgbà tó jẹ́ wípé ohun tí wọ́n sọ yìí ò tọ́ ni. èèyàn ńlá kan ilé ń bẹ níwájú ìlú wa ìdẹ̀ǹdẹ̀ tó pé tí gbùdùgbẹ̀ bá já gbẹ̀. ọba wa wàjà olùdíje olódùmọ̀rẹ́ o. mọ́tò gbà sójú ẹni mọ́tò fi gbà. wọ́n ní mo rí mọ́tò ló gbà mọ́tò tó rí rẹ̀ o. ẹni tó ti wà lẹ́yìn wọ́n lò ní wọ́n lò ní wọ́n ní má jí ẹ̀. ọ̀sán wọn ni wọ́n ṣe káàkiri wọ́n lè tẹ́kọ̀ sọ́sẹ́ wọn ni wọ́n á lò. ara wọn náà ara wọn náà ni wọ́n lò ẹ wò ó mọ̀jì ẹ wò. lérò wípé wọ́n ní ìjà ìlara ni kì í tán bọ̀rọ̀. Àmọ́ lọ́dọ̀ tèmi, èmi ò rò bẹ́ẹ̀ o. Mi ò rò pé ìjà ìlara nìkan ni. Ìjà ìfẹ́ náà nígbà mìíràn kì í tán bọ̀rọ̀. Ṣùgbọ́n òun ló bí ọ̀rọ̀ èmi àti Bọ̀dé ọ̀rẹ́ mi. A ò jà sówó a ò jà sáṣọ bẹ́ẹ̀ la ò jà sílẹ̀ tàbí ilé kí ló fàjà wa obìnrin obìnrin jẹ́ ohun ẹlẹgẹ́ tí a kò gbọ́dọ̀ fi ṣeré. ẹ kú tọ́jú wa. you're welcome. ṣé lady yẹn ṣe ti ń respond. ó ti ń fi bẹ̀tà díẹ̀díẹ̀. ok. no ṣe ẹ̀yin lẹ fi mọ́tò gbà ni. no mo kàn help ẹ ni mo kàn rí táwọn yẹn pariwo kúnlẹ̀ abiyamọ òróró wọn dẹ̀ help ẹ mo dẹ̀ súnmọ́ èmi àti broda kan la gbé. kò sí problem náà. mi ò mọ rí o. then a máa nídìí bí a family ẹ̀kan ṣá tàbí tẹ́yìn náà bá dẹ̀ lè dúró fún. fún kí nìyẹn. ó máa ní láti go through surgical procedure. ok ẹ má wọrí màá dúró fún. ó dẹ̀ máa nídìí two pints of blood. ó oh, mi ò mọ̀ bóyá dónà ni mí dókítà. Eh, kò sí problem ẹ̀yin lọ sí lab ẹjọ́ kan tẹ̀sí tó má tẹ̀sí tí blood yìí bá ti match so no problem i agree to go. okay thank you ma i will do that. you are welcome. ee eh, ẹ̀bùn ẹ̀bùn ìyàwó to be wọ́n ti sọ fún mi. àti mi ló kọ́kọ́ wọlé lánàá. Eh. má jẹ́ kí n tẹ̀ o ò lè fi ọmọkùnrin yẹn. kí ló ṣẹlẹ̀? kí ni gbẹ. tí mi kí ló ṣẹlẹ̀ náà. ṣé kí ni fi ṣe. ọmọ tó mú wálé táìmù wálé tó dé tó bẹ̀rẹ̀ sí wo gbogbo àwọn àyàbúrú rẹ̀. kí lẹ́yìn náà ń sọ báyìí sìn ṣó yẹ kí n máa support mọ́mì nìyà mú mi máa sọ nǹkan tí òwe ìfún yín jàre. kí ló ṣẹlẹ̀ ṣé òtún tẹ lọ́rùn àwọn àbúrò ẹ̀ ló tún fẹ́ lọ́wọ́ gbá gbogbo ẹ̀ làǹtí mi ti sọ fún mi ò tí ì rọ́kọ tó máa fẹ́. sórí àwọn alálùbáríkà tó jẹ́ ọkọ nítòótọ́ first time tó bá kọ́ wá sílé àná wa tó bá gbọ́ lérò ọ̀rọ̀ máa lórí kọlẹ̀ kò ṣe ìtẹ̀ máa bi lọ́rọ̀ kan tó máa máa sọ mẹ́fà débi tára tún máa wá tù débi kó máa máa wo gbáyà àwọn ọmọ ló ṣe fẹ́ máa fẹ́ máa fẹ́ máa fáwọn àbúrò ẹ̀ mọ́ ni. ó lè fẹ́ o. àǹtí mi ayé àtijọ́ ló gbọ̀ngàn tẹ̀ sọ́yẹ̀ dẹ̀ sí sẹ́ńtúrì ayé àtijọ́ ẹ̀wọ̀n báyìí náà ni mo rí létí mo jù. ó yẹ kí ẹ understand. ayé ìsinmi kọ́kọ́ máa fẹ́ kó tó máa fẹ́ mọ̀ pé tó máa sọ nìyẹn ṣe bí rúkìrú lẹ́yìn méjèèjì ọbẹ̀ wọ ká tẹ̀lé yìí kúkúrú ògbọ̀n ewó ní tiwọ́ àgbòrò kí ọkọ èèyàn wá sílé for the first time kó bẹ̀rẹ̀ sí máa ranjú kiri bí ẹ tó ń ṣépè fún. ó lè má mí ìnẹ ẹ̀gbọ́n. ó mí ìnẹ o kò mí ìnẹ o àwa la yẹn nǹkan tá a bá dẹ̀ fẹ́ ó ló máa ṣe ṣé wọ́n mọ̀ pé ìgbéyàwó ó rò pé nǹkan tó máa lọ tó máa bọ̀ ni ẹ̀ẹ̀kan báyìí làwọn máa ṣe wẹ́ẹ̀dì nílé wa ọkọ tó dẹ̀ máa fẹ́ ọlọ́run máa pèsè ẹ̀ fún ẹ kò ń ṣe gbogbo tó rí àjà kúrò ṣe. gan sá mo dúpẹ́ kú ìtọ́jú mi wọ́n sọ wípé ẹ tún donate blood fún mi. ọlọ́run ló ṣeun ẹ ọlọ́run ló ní kí kí n rí ẹ gbé lọ́jọ́ yẹn. a dúpẹ́ náà. I was scared torí pé adult hospital gan amú anybody mẹ́ ọlọ́run ṣe pé ààrẹ ti yá after a month ọjọ́ yẹn ibi wà ló ń lọ ibo ló ti ń bọ̀. Um, um, àwọn parent mi náà pè mí pé wọ́n, wọ́n ní accident. So ibẹ̀ ni mò ń lọ tí another accident tún fi ṣẹlẹ̀. Wow, God. Oh. Mm. How about your husband? Husband. <laughs> Èmi ò ní ọkọ o. Tí má dẹ̀tàn ayé wa gùn, mi ò rò wípé mo fẹ́ ní ọkọ. Bóyá a rí ẹnì kan tàbí méjì tí inú rẹ̀ ò dùn sí láti so ọkọ àti ìyàwó pọ̀ láti so ìdílé méjèèjì pọ̀ pé kí wọn kó di ara kan. mi ò fẹ́ kẹ́ so wọ́n papọ̀. ìwọ. torí pé mo ti lóyún fún Desire. Jesus Christ. no o lè sọ báyẹn náà. anyway tọkọ bá kọ ni ọkọ là á fẹ́ ọmọ ò lè dára báyìí kó sọ pé òun ò ní lọ́kọ you are very beautiful you need a man in your life. Um, ẹ wo kí lẹ ní ilé bí ń pa mí. Ah, ok i get Adúkẹ́ báwo yẹ wá bẹ kitchen. Ah, yes yẹ kí n submit fáwọn client mi tó fún wa jù. ṣé àdùkẹ́ ti wá fún yín lóúnjẹ ṣá. tí n bá dọ́fíìsì máa wá tì mú èyí monday jẹ́ kí n tètè máa lọ. ẹ ṣọ́ọ̀kì máa rọ. yeah i'm fine ṣe ó ní sinmi. okay. ẹni bẹ get out bẹ́ẹ̀ ni ṣe sùn dáadáa. ẹ mo dá sùn mi <laughs> ẹ dá sùn mi lọ́gà bẹ́ẹ̀ sáré mi mo ti ní gbogbo iwájú ọwọ́ black as well lókè lẹ́nu ok alright mo ẹ̀ṣẹ̀ fẹ́ kúrò nínú. bẹ́ẹ̀ sọ. ṣe lè báyìí. ọ̀rọ̀ ìgbà tó ń sọ. lè rí gbà o ètò ṣẹlẹ̀ lónìí kò ṣẹlẹ̀ lójú mi rí àgbà tọ̀sán dòru <laughs> kọ́lọ́ ọ̀sán wa lọ́dún yìí gbogbo tí ọ̀sẹ̀lẹ̀ rí làṣàrẹ̀ ah, ah, ọ̀gá wa ọ̀gá wa sáàkì yín wájú àwọn ẹ̀ tí wọ́n fẹnu kò yé wájú. làkàṣà <laughs> ni wàhálà yín pọ̀ normal thing nìkan tó ń ṣe náà. Ah, ẹ gbọ́ yẹ̀rù ọ̀dọ̀ kí sí normal thing àpẹẹsẹ wọn mùsùlùmí àti mákírówéèfù nǹkan kan náà ni wọn máa wéèfù èèyàn ni ọgá wéèfù obìnrin láti jọ èdè ṣùgbọ́n tí a wá aráyé báyìí tí a gíráàbù kọ́pì ẹ wo orí ọ̀fẹ́ ní fún yín o ọlọ́run dùn ti yín o orí ọ̀fẹ́ ṣe bó ṣe rọra jáde o bí fíìmù yín ṣe rọra jáde báyìí ẹ gíráàbù ẹ ní bí bẹ́ẹ̀ kọ́ yọ wọ pọ́tà láì rìlíìsì ìsìnkọ́ wọ pọ́tà. <laughs> mo wà ìmúdùgẹ̀ ọ̀dọ́ <laughs> ah! orí ọ̀fẹ́ lẹ́rí gbà o tí màá ní kúrú lọ́pọ̀ bàrà fẹ́ ìwà láyé jìyà ọ̀gá tó gùn wọ́n abẹ́ kúrú kúrú bá kúrú tọ́mọ bá mú ọ̀gá pé kó ṣe wọn sáwọn èèyàn kò wọ́n jẹ́ àlà. dókítà mi rè o mo ṣe ń wò ṣù náà nílé oúnjẹ kò ní jẹ ó kàn lè wò ó gbà mí kókàn rẹ́rìn kákàkàkàkàkà kò ní jẹun bàbá sọ̀rọ̀ kò ní dáhùn tọ́tẹ̀ wá fẹ́ sọ nǹkan fún gan-an a máa pè tó bí ẹ̀ẹ̀mejì kó tó di pò tiẹ̀ wá gbọ́. ó ti sú me. Emma, Emma, ẹ máa ronú rárá lórí ọ̀rọ̀ ẹ ẹ fọkàn ara she's going to be alright ṣe rí shock ló fà tó fi run into depression but as it go kò she and ṣe nǹkan tó pọ̀ jù she would recover nǹkan tí mo kàn fẹ́ kẹ́ ṣe fún mi ni pé kẹ́ regular checkup. so that ó máa under observation tower, and uh, màá rọ̀ yín pé um, our loved ones bí àwọn ọ̀rẹ́ ẹ̀ níyìn àbí. yes. ẹ jẹ́ kí wọ́n máa wà pẹ̀lú ẹ all the time ẹ dey try láti avoid wípé kó rí ẹni tí the lady. mo débi máa pa ni. Ah, kò tiẹ̀ tó yẹn <laughs> kò lè tó yẹn mọ́. and then the the guy ẹ má jẹ́ kí wọ́n ríra for now so that ó má lè gbàgbé ẹ kàn bá mi wà pẹ̀lú ẹ kẹ́ máa ṣùgbà ẹ so that uh, ó máa tètè recover ẹ má worry she's going to be fine. doctor ṣúdẹ ṣúdẹ máa wà okay bye. oh she's going to be fine don't worry. Huh. Oh, mama, okay because ma ma tún prescribe àwọn oògùn kan fún tó máa máa lò ẹ má worry. ẹwẹ ẹwẹ bó ṣe ń ṣe ẹwẹ ẹwẹ ẹwẹ ṣàánú mi. She's at the right hands now. She'll be fine. She'll be fine. Ẹ ṣe máa fàdúrà She'll be fine. She'll be fine. Ọkọ ṣe ọkọ mi ṣàánú mi mi ń wú mi. Ah. Adúkẹ́. Jọba mi bomi. Right ẹ kú jókòó ọ̀gá. thank you fìyẹn síbẹ̀ bem. láti bá ṣe tán wà. wà kí ló dé tó ń jó káàkiri náà. ara wọn tẹ́tà àwọn ló ti àná táàkì ọ̀gá. pẹ̀lẹ́. Ah. ọ̀rẹ́ mi. ẹ kúlẹ̀. Ah, ilé <laughs> Ah, ọmọ wọn wò ó gbòòrò rẹ yàn ah, Traffic yẹn crazy. mo ní sàn ṣé dáadáa ló dé. àdúgbò ah, ṣé àwọn ìlẹ́tọ̀ wà lápò. àlejò mi nìyẹn tí mo sọ fẹ́ lórí fóònù. Oh! ó ti wà mí láti bí ewì àìsílẹ̀ mi náà eh, ṣé ọrùn ẹ̀gbọ́n máa rú báyìí kó ṣe é sùn sínú yàrá. ó kàn ní kó òun rẹ́sítì ní mo lọ pé bá ṣe tán máa jíwọ́ gẹ́ẹ̀sì fún mo máa lọ sùn bẹ́ẹ̀ mm. eh, tó bá dọ̀la wa máa rí i oríṣiríṣi mi gbọ́ kíkọ ṣáà kí n. ok ṣe àwọn Kasali ti di géètì dáadáa. wọ́n ti ti wọ́n mú yẹn gan ohun tó yóò jáde ní mọ́tò fún un because wọ́n ti ń béèrè nǹkan tí mo gbọ́. ok ok màá wá rí láìpẹ́ jẹ́ kí n sáré parí nǹkan tí mo ṣe. baby yeah. good morning. o sùn dáadáa. ọlọ́run ṣe. Mm, in case you need anything kó pe um, Aduke. She'll be there for you. Thank you. Thank you for everything. Do you need anything? No, I'm okay. I'm fine. Mm. Mm. Right. Malo. Mm. Thank you. Oh, ọ̀rẹ́ mi. Bọ́dé. Ọ̀rẹ́, good morning. Um, uh, meet um, Ife. Ladies, most of my people. Mm, uh, it's true ẹ̀bùn ìfẹ́ wà mí lórúkọ ẹ̀ but ó wù mí kí n máa pè nífẹ̀ẹ́ that is why onílé ẹ̀bùn ah. eh, eh, òun ló sọ pé ó eh, ẹ̀bùn nìyí. orí ọ̀kẹ́rẹ́ kòkó láwò bá a wí fọmọ ẹni a gbọ́ ah, ah. mo bá ẹ sọ títí títí tí ó kàn ṣọ méjì irọ́ ni gbogbo ọmọkùnrin ò lè fẹ́ ẹ̀ bó ṣe ń tó o lè fẹ́ ẹ̀ irọ́ kò gbọ́ sí mi lẹ́nu. mo ní ìfẹ́ ni ìfẹ́ ló ń ṣọ̀rẹ́ mi. ara yín le kágbó yín òru paná ta nífẹ̀ẹ́ wèrè ta nífẹ̀ẹ́ òṣì rádaràda kí lẹ́yìn mọ̀ tó ń jẹ́fẹ̀. Mm-hmm. ẹni tó yẹ kójú ní ti fọ́ ẹ̀ fi ti ta ríran ọjọ́ tí ọmọbìnrin ọmọkùnrin olórí burúkú yẹn ti wá bí tó ti wò fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ bí òde inú rèké tó jẹ́ pé ọ̀tọ̀lẹ́ni tó wá wá síbí ọ̀tọ̀lẹ́ni tó ń wò ni mo sọ ní ojúlágbà àgbọ̀ kì í yánu mo sakú fún jọyọ̀ pé ọmọbìnrin ò lè fẹ́ ọmọkùnrin yìí kì í ṣèyàn yìí o ní tí mo rí irọ́ ni ẹlẹ́nu àgbàrún ó tán bí ó tán aláṣejù. mímí kí wàá ní ọ̀nà àbáyọ báyìí sí what next alẹ́kàlẹ́ fún sílẹ̀ kó máa ṣe ìbílẹ̀ ìlànà. máa wá ká má ní mi lára kó máa sùn mo tó bá ẹjọ́ sùn o ẹjọ́ sùn tí kò bá ń ṣèyàn kéèyàn sun ẹkún yẹn kó lọ lára dáadáa omi jẹ́yẹn bá stọ̀ sára ó lè fa nǹkan mi sunkún o sunkún ó ti ẹ̀yà tẹ́kùn ẹ̀yà kíákíá báyìí tí ìṣọ́jú alẹ́ sún dáadáa tó ní mo sọ fún ẹ tó lẹ́nu mi rùn I'm so glad I found you. And trust me, I can't trade you for anything in this world. Yes. Every woman do everything. àtẹ̀tí láàrin ẹjọ́ báwo ni màdé kújọ mẹ́ta báwo ni gbogbo ẹ̀ ẹ bómi àwọn òṣòro ẹ̀ lálejò ẹ̀. ó wà òkè. ó wà òkè. aṣọ lè lọ dáná fún jọ. ó wà òkè. ó máa dáná fún bàbá rẹ. ọ̀rọ̀ ó ti rẹ̀ mí fẹ́rẹ̀ sí. ẹ ṣe ọ̀rọ̀ ìgbàdé. wá mi rí. no e, ẹ̀bùn tí mo sọ fún ẹ pé mo fẹ́ fẹ́ pé ó sá lọ ẹ̀bùn nìyí. okay okay i get you ẹ̀bùn tó ti wà ní past ẹ̀ on present tèmi ló wà sí èmi mò ń fẹ́ǹsìn. o ò understand. mo ti gẹ́ẹ̀tì nǹkan tó sọ fún mi ọ̀rẹ́ mi nǹkan kan náà la jọ ń sọ ó sọ ìtàn ọmọ kan fún mi wípé ẹ kò fẹ́ bá a ṣe wẹ́ẹ̀dì òrí mọ́ èmi dẹ́ pàdé ẹnìkan tí mọ́tò gbá mo gbé wálé mo ti ń fẹ́ ọ̀rẹ́ mi àti ẹ̀ ti wọ̀ They say the eh, eh, same thing. You're not talking. Where have you been? But the Joe, oh, understand me. But you understand there now. Ẹ eh, kí ló máa ń sọ me? Me? Pé mi ò gẹ́jẹ̀ o. Èpo ni you Ẹ there now? Me, me, ò mi me. ṣe rí Joe dà jọ. Mo fi ọlọ́run bẹ̀ jọ ń dùn yóò lọ. Dayọ̀ Dayọ̀ mo mú gbalaja fún ọ lọ. Ọmọkùnrin rẹ̀. Bọ̀dé you ò ṣe eré mi ò ṣe tíátà. Wọlá ìfẹ́ fọmọ ilé fún mi jẹ́ kí n fẹ́. kí ló ń sọ yìí. èmi náà ṣe drama fún ẹ jọ. bọ̀dé mi ò bá ṣeré. èmi náà bẹ ṣeré. ẹkùn ni. Ah, ìyàwó tèmi náà rẹ̀ rà. eré ló ṣe bí mò ń bá ṣe. alẹ́kùn lélẹ̀ yìí. Ah, ìfẹ́ lélẹ̀. Ah. wo máa bọ̀ ẹ lọ́wọ́ sí kí ló ṣe. bọ̀dé ẹkùn ni yìí. ìyàwó tèmi ẹkùn. níbo bẹ́ẹ̀ kẹra kí ló ṣe. bọ̀dé máa bọ̀ ẹ lọ́wọ́ musa lọ́wọ́ máa bọ̀ ẹ lọ́wọ́. èmi máa ní. lẹ́yìn nígiri. ọmọ bẹ́ẹ̀ wàá bíbà kíni dọ́kù dọ́kù kò sí yìí ẹ ọmọ kan tó ṣẹlẹ̀ dọ́kù. bọ́dé ẹ̀kú tí mo wá látijọ́ yìí. wẹ́ẹ̀ o kọ́ wọ́n jọra wọn. ṣé ṣé kí ló ṣe. Mm, àbí kí n yẹn fine ojú rẹ̀ náà ìgbọ̀n rẹ̀ máa náà ìgbọ̀n ó sì mọ̀ ọ́ ṣé gba ìfòyè fún mi. kí ló ṣẹlẹ̀ náà? kí ló sùn bí orí ṣé ká máa lọ sí hospital ṣé wọ́n ṣé kí ṣàbí ká máa lọ sí hospital ni. bọ́lá kàtà yìí. kánẹ̀. ẹ bọ́ o lẹ́kọ̀ọ́ pèyàn òbí sẹ́ni gbogbo ẹnu pèmí á sẹ́nu bí ẹsùn àtàyà àkàkàkà yí àkàkàkà yí. mo gbà ẹ kàn àbùkù yín lónìí. èmi ti máa jẹ́ káfíńtà. ẹ má bínú o yàtọ̀ sí ìlà àtọ́jú orí mhm. kí lẹ fi jù mí lọ. mo bọ́ sókòtò tó o bá fẹ́ mọ tí mo fi jù ọ lọ nígbà o bá bọ́ sókòtò ọmọ tí mo fi jù ọ lọ torí tí wọn bá ní kẹlẹ́pọ̀ ọmọ jẹ́ pọn bàbẹ̀ ọ̀dà mi lórí pọ́n máa sọ̀pá ní ọkọ̀ yìí. kí n bọ́ sókòtò. Ah. tá a bá mọ̀ ní alọ́ ọbẹ̀ náà mi yín ọmọ gbé mọ́ ọmọ gún. Ah ẹ dákun bọ́ ọba wa gùn agbájégùn bàbá ẹ̀ gùn ebi wàhálà lé wọn ni gbogbo gbogbo ogun bó ṣe ń wò mí ilẹ̀ lókè mọ́ mi mọ́ lọ́jọ́ ah, lórí. kèé tèrè o mo gùn gan ni o èmi ọ̀bọ ọjà sí i kèé sókè lásán tí mo ṣe gùn lókè mo tó gùn sálẹ̀. Ah, níyì johnson ẹ ǹlẹ́ o. asali asali emere kanfo kí ló dé sí òsì. ǹlẹ́ o. àsìnrìnjó kú. kọ́mọ kù rí. Eh, dàgùn àdùgbẹ́ ṣé oúnjẹ náà ló ń gbé bọ̀ lọ́ndẹ̀gbẹ́ bá ń bí ọkọ̀ tọ́kẹ́yìn. ẹ tí ó sì àlọ́ àǹjọ́ orin. style ti wa nù agbọ́dọ̀ mọ style ó wà pẹ́ ẹ̀dùnkẹ́ mọ bí èèyàn. lẹ́yìn síbẹ̀ náà fi kíní ìlọrun rẹ̀ bó ṣe ń fọ́ fún yín náà lòún ṣe lògbólò. ẹ̀kẹ́ ń tẹ́ kékeré. sọ bá ń yọ mọ débi kíní ọ débi kíní yìí ìrọ̀rùn fi tọ́ tó débi kíní àwọn star ní sẹ́kẹ̀ ṣe rú ẹ̀ ọkọ mi sì ń lọ di star nù kàtàlí lọ di star sórí kíní yìí ojú ẹ̀ lórí ẹnu rẹ̀ kàn rárá rárá rárá rárá tí orí gbà fọlọ́run lórí ọ̀rọ̀ mi upcoming lọ́mọ ní star o bó ṣe ń wo mi èmi náà ní hope o yìí sọ de tinú o. lọ́ọ̀dì star nù Kasali lọ́ọ̀dì star ọ̀sẹ̀ ti star ó di kẹ́ndì ó di kàyé sọ bá ń dùn kó àjọ ibà tẹ́kí níyì ibà kí yàrá ibà ó wà ní ìlú àgbàlá ọwọ́ àgbà mi ilé ibà ń débi kí ní. èsèlè èsèlè èsèlè èsèlè ọwọ́ àgbàlá mi èsèlè èsèlè bàrà Kasali bàrà Kasali bàrà Kasali ẹ wọ bí ẹ wọ olórí ìbú àwọn olórí ìbú rẹ̀. sí wíìlì yìí ẹ̀kẹ́ tí bẹ́ẹ̀ ni lọ́dún fọ́ tiri ọmọ ọ̀nà sókun ni. níbi tẹ́ ẹ̀ ti ń kọlu ra yín ẹ rí ọ̀nà sókun kọ òsì sókun ni. ọmọ òsì sókun ni. nígbà wo ló yọ ọgbọ ọmú. ẹyọ àdúrà náà yóò yí. o ti mọ mi nara ojú ti dá. àmọ́ kókó lẹ́kẹ̀rẹ̀ ọ̀rọ̀. ìdí ni. <laughs> àbí ẹ búra fún yín. ṣé ibi ah, gómìnà tí mo fẹ́ jẹ. gómìnà kọ́ adarí àdúgbò ni. Ah tí n bá lé àwọn ọmọ yín lórí ẹ̀kẹ́ yín nìkan kàn lọ́wọ́ wa ìlú ó sì dọ̀gọ̀ yín ìgbà tí mílíkì ti lọ ní ìsojú yín ti sí sí sóyà. pásítọ̀ àdúgbò wa tó pẹ́ ṣọ́ọ̀ṣì ju yín lọ kò lè kú ìtì fún mi kí n gbà ah. àmọ́ búra fún yín nígbà tẹ mú sóyà tẹ́tọ́ tẹ yín lọ́rùn ẹ mú mílíkì tẹ wá fẹ́ gba sóyà. ẹ bá ń gbóúnjẹ ní àbísọ́pọ̀ ní. sẹ́ẹ̀ mọ̀ pé mo gùn máa yọ ẹ́ kún bẹ́ẹ̀ ní ṣe tẹ́ ẹ̀ kan àbùkù yín lójú. Ah, ayé náà yọ jẹ́ kó bí jésù lè ké ṣùgbọ́n yọ ẹ́ kó bẹ́ẹ̀ bá gbélé. ṣé ìyọ ẹ kó bẹ́ẹ̀ kọ́ agbóúnjẹ. oúnjẹ di oúnjẹ kó jẹ oúnjẹ bẹ́ẹ̀. kò sí wàhálà màá fọwọ́ jẹ gba síbí. kò sí wàhálà eléyìí àfi ń wẹ̀ ní. Ah, ẹ bá ń gbé yàrá. ká bá di ara yín èsì abalẹ̀ báyìí ná ṣe sùúrù ọmọ tó ṣe kò ní dìjà wàláì kò lè dìjà ọlọ́run gbà tó gbà ní sùúrù o. kí ló fẹ́ ṣe àbúrò pé so bọ́lọ̀ má ṣe jẹ́ nìyẹn o um, kí ni kọ́ọ̀sì wọn fẹ́ fún tẹ̀sí lọ́sẹ̀. òun náà sì máa sọ kátìkátì tí wọn nìyẹn o ah. iṣẹ́ náà ń parọ́ mọ́ mi. wọ́n ń parọ́ mọ́ ẹ ní medical line ó lọ ṣe oh. test náà parọ́ mọ́ ẹ ṣé test máa ń bí fake. nígbà tó sọ pé mo lóyún ṣe tí òsùn mọ́kànlélá máa ń lóyún ni. <laughs> ok so nísìnyí ìkọ̀kọ̀ ìṣẹ̀lẹ̀ láàrin àtọ̀kùn ó ti àyíké tí kò máa ṣẹlẹ̀ anything lè happen nígbà tí mo dẹ̀ ní kankan ṣẹlẹ̀ nǹkan ṣé mo sọ kankan fún ẹ tó jọmọ́ bẹ́ẹ̀ yẹn ni. no but mi mọ ẹ pẹ̀lú ọkùnrin kankan so but kò possible kí mix up wa na. kí mix up wa. Eh. so trust me àlejò ń ṣọ̀rẹ́. wọ́n <laughs> ṣe pé mo trust ẹ bọ̀. mi dẹ̀ trust wọ. jẹ́ kí n mọ lucky guy. lucky guy. Hmm. wọ́n ti fi kàn án. mo yẹ tán ṣe díàǹsì oyè mo yẹ tán ṣe díàǹsì mo ti ṣe dáadáa dáadáa.

tó bá ṣe rà kan fóun kó bá rà fẹ́mi náà mo gbogbo tẹ́ ṣe lánàá yẹn tẹ́jọ́ mú góò tẹ́ ṣe gbogbo ẹ̀kọ́ kan bí o jẹ́ kó mọ̀ ní ti kó mọ̀ sí ìyàwó ẹ̀ ti méjì tó bá ṣe rà fóun kó rà fẹ́mi náà ṣọ́rọ́ ọmọ yìí mo máa fi bí oyún yìí mo máa bí ọmọ yìí oyún tó wọ nínú yìí mo fi máa bí ọmọ yìí jẹ́ kí sọ sọkọyọkọ tọ ni ṣé sọkọ fún ẹ tó o bá bí ọmọ ilé last ball ilé yìí ló bí mo já èmi àti ayé ti jọ. alekulabu kí ló tọ̀ wá bíṣẹ́ láti jọ yìí ah, mo kọ́ mọ́ lápẹẹrẹ kí ló ṣẹlẹ̀ gangan tọ̀ wá bíṣẹ́ láti jọ yìí. èmi ò yìn mọ ń tẹ́ ẹ mọ ṣe báyìí sí kéèyàn ò pé yàn lálásìírí èèyàn kọ́ mọ̀ lè bò yàn lásìírí sọ́dà bẹ́ẹ̀ mo sọ fún yín pé àbúrò ẹ̀gbọ́n àǹtí bọ̀dá hmm. ẹ̀gbọ́n dádì wa ó kú ẹ̀ẹ́mẹ́jọ́ làásì sìnkú lọ́dọ̀ wa àjàjà tó bá jẹ́ ni ọ̀gá ẹ̀ẹ̀mẹ̀jọ láàsìn lọ́dọ̀ wa méje gan la ẹ̀sẹ̀ sí káàsì yìí mi ọmọ tù ló jẹun wa. dàkún tó mú lọ pa ni. rárá àrá ni torí mo sáwọ pé tí ẹ bá sọ pé kò lè jókòó àtọ̀dọ̀ lọ kẹ́ ẹ mọ sí kẹ́ ẹ mọ jí kẹ́ ẹ mọ sí. irú yìí gan bẹ́ẹ̀ ṣe wà tẹ́ ẹ bá kú lọ́dọ̀ wa ẹ̀ẹ̀mẹ́ tatin láàsì yín. kílódé ṣé mo ga jẹsẹ̀ mẹ́fà. rárá ẹ̀yin ọ̀gá tẹ́sẹ̀ mẹ́fà ni. ẹ dákun nígbà tẹ bá sìn èmi lẹ́ẹ̀mẹ́tàlá tí wọ́n bá kú bó ṣe rí bí àgàlè yìí ẹ̀mí ló ń wò sára. rárá èmi gùn èmi ó tètè lójú orí mi bá ẹ̀yin ò lè tẹ̀lé ojú orí yẹn bá ẹ̀ẹ̀mẹ́ tatin láàsì yẹn ẹ̀ẹ̀kan ti tó fèmí. ara fún mi sí ọ ara fún mi sí ọ gbogbo kọkọ sámọ kọ ọmọ bíìdì irọ́ music. bọ́yẹ̀ fura rárá ni eh. mo kò mo kò ń o mo kò ń jọun o ti lọ eh, báyìí. ọwọ àpè òsọ rẹ ni ọkà sọsí lẹ́ẹ̀mẹ́fà yẹn gbọ́dọ̀ fún ẹni olùmọgùn lẹ́ẹ̀kan kọmọ ìpè kùtọ ọsàn lè gan olùmọgùn ni. o sì lè jẹ bẹ́ẹ̀ ẹ̀yin olùmọgùn rí. sẹ́mi òpònú ni ọ ni sẹ́ni tí ìbọn ọba pamọ́ gbọ́rọ̀ ọba ni ah, owó ìdá ronú nàbí ọba bọ̀ ronú. ìfẹ́ tó o bá wọnú mọ́tò yẹn màá bẹ fa fọwọ́ gbogbo rẹ mọ mọ mọ́tò yẹn lè wà lọ wọnú káàtì mi wọnú mọ́tò wà very careful ẹ kí ló ṣẹlẹ̀ ṣọ́ra ẹ o kí ló ṣẹlẹ̀ ṣọ́ra ẹ o má bẹ́ẹ̀ jà o má jẹ́ lọ́dọ̀ yàwó mi má bẹ́ẹ̀ jà o má jẹ́ kí lọ́dọ̀ yàwó mi má jẹ́ rí ọwọ́ ẹ̀ lára ẹ̀ má jẹ́ wọlé sínú mọ́tò wọlé sínú mọ́tò báwo ṣe jẹ́ yàwó ẹ̀ fi sọwọ́ sílẹ̀ báwo ló ṣe jẹ́ ìyàwó rẹ̀. èmi ni mo mú wọnú lẹ. ìwọ ló mú wọnú lẹ. she is my wife. ṣé ìwọ ló kọ́kọ́ pàdé ẹ̀. no sọ fún mi ṣé ìwọ ló kọ́kọ́ pàdé ẹ̀. she is your past. ẹ̀bùn tèmi lélẹ́yìí. Eh, ìfẹ́ tèmi lọ́lẹ́ náà. Ah. báwo ló ṣe jẹ́fẹ̀? báwo ló ṣe jẹ́fẹ̀? ìfẹ́ tèmi nínà. báwo ló ṣe jẹ́fẹ̀? ìfẹ́ tèmi ni ìyàwó mi ni. ìyàwó tiẹ̀ ni. yes ìyàwó mi ni. ìyàwó tiẹ̀ ni. Eh. wò lè sinmi lọ́gbọ́n. sori sin sori kẹtù dálẹ̀ ìfẹ́ ìfẹ́ sori sin o ti bínú I love you. Ṣé o ti ní sìn? Ìwọ ni. Ṣé o kò jẹ́ kọ́mọ yẹn lọ? Ìwọ ló jẹ́ kó lọ. Ìkọ́ tí máa bẹ ìfànú lé. Ìkọ́ tí máa bẹ ìfànú lé. Ìkọ́ tí máa bẹ ìfànú lé. Ìwọ fúrọ́ sọ báyọ̀ mi jà. Mabẹ́jọ Mabẹ́jọ Mabẹ́jọ wọ. Ṣé rí ẹ̀yin? Ṣé rí ẹ̀yin? Èmi àti ìlú rẹ̀. Ó yá Kàsálí tó tó sáyà mọ́tò ìfún mi. Tó sáyà mọ́tò ìfún mi dúró yà lọ jà jọ fún mi lọ fún mi. ẹ ní mo fẹ́ dùn náà ní. jọ ọyà jọ ọyà ọyà bá ti bí ẹ dá bá bá ti bí ẹ dá bá bá ti bí ẹ dá báyà mo yóò jọ mo jòrí báyà báyà jò ó ti bẹ̀rẹ̀ sílẹ̀. ayé tí ma jò. Kasali mi ò rí láyé mi ò rí rí kọ́ra ni màmá bọ́ wa fẹ́ yàwó mi. Kasali bùrà Kasali bùrà Kasali ẹ mélòó mo pè yín ẹ má parọ́ ẹ má jalè ta ló mú ọmọbìnrin yẹn wọnú lé. Ah, bọ́dà kásálí mo mọ̀ pé ẹ kàwé ṣùgbọ́n mo mọ̀ pé ẹ ka ogún orí ẹ jọ ta ló kọ́kọ́ pàdé ẹ̀bù ah, èmi mo kọ́kọ́ pàdé ẹ̀bù ta ló yóò fẹ́ ta ló yóò fẹ́. ẹ̀yin méjèèjì ni. àìjà wèrè. bọ́dà kásálí ìtì máa bẹ ìfànú lẹ ìtì máa bẹ ìfànú lẹ ìtì máa bẹ ìfànú lẹ wo àjọ nígbẹnu lẹ yìí ẹbí àti ẹ ẹ Kuti Kuti tó kájà mọ tó yìí kéńdó kéńdó kéńdó Kuti kéńdó ọyà tó kéńdó ọyà tọ́ba ti bí ẹ̀dá tó táyà mi. anybody gbọdọ̀ jáde nílé mọ́ ẹ̀rọ gate ẹ̀rọ gate kéńdó eléyìí kéńdó eléyìí kéńdó eléyìí tán bá ti bí ẹ dá tí wọ́n bá bí ẹ dá tó táyà mi. ẹ jẹ́ ìjòyún. tó táyà mi. sẹ́lẹ̀ yìí. Táyọ̀ ń wá wàhálà Táyọ̀ ń wá wàhálà Táyọ̀ ń wá wàhálà Táyọ̀ ń wá wàhálà ó yẹ tó tó kú ẹ̀. mi ò jáde nínú ilé mi ò jáde. àgbà wo wá dàrú torí ọbẹ̀ wọn wàá mọra wọn mọ́. olùkú mẹ́ta tí o ṣe pín méjì àná mo ti yọ ọmọ nídìjà alẹ́ bí bàbá bàbá ti ṣènáwó. ìyàtọ̀ ni yàtọ̀ àtẹ̀jọ́ ń ń jà sóbì táwọn bá jẹfọ sẹyìn jẹfọ ni abẹ jẹ gúre. Ah, sọmọ fi microwave wé musu wéfù ni sọ papọ̀ ni àbí june àti july ah, papọ̀. gbogbo wọn náà ni awéfù papọ̀ bí irun tí kirimu dán. ẹ sọ wọn pé tọpọlọ wọn bá gbé ni kíní ìwò ti já o ó ti pẹ́ra rẹ o. Ah, ẹ jẹ́ òun bẹ́yìn ṣe rò bóun ó ṣe pin. ọ̀gá dúdú ewédú àwọn pé èmi sẹ́mi kí mo kọ́kọ́ mu wánu léyìí ọ̀gá àtẹ̀yìn gbẹ̀gìrì àwọn ah. pé sèmi kan ọmọ kọ́kọ́ ń fẹ́ ìjẹ́ eh. ta lẹ̀yin fẹ́ wọ́n ní fẹ́ ta lẹ̀yin fẹ́ wọ́n ní ẹ̀bùn ẹ dákun kí ló ti yà ẹ̀kọ́ mọ̀ fẹ́ ẹ̀bùn. tẹ́ ẹ bá sì wàá fura sí wọn ẹ̀bùn ló wà níwájú ìfẹ́ ló wà lẹ́yìn ah! kẹ́lẹ́fẹ̀ ọmẹ́yìn kẹ́lẹ́bùn òun wájú kéńdà bẹ̀. òwúdi ah! ọmọ yẹn òwúdi ẹ báwo ló ti mọ̀ pé ẹ̀bùn ló wà lẹ́yìn kẹ́rin. <laughs> ẹ bó dàpọ̀. ẹ má sọ àmọ́ agbọ́yà yàmáyà. Ah, akí ọmọ ní jẹ́bẹ̀ akí ọmọ tí èso máa lò bọ̀dé a ah, dákú ṣe èmi náà mo sì bí ọ èmi mọ dáṣẹ lọ́wọ́ wà bí ọmọ àlè bọ̀dé ṣé lóòótọ́ ní abẹ́nìkan parọ́ mọ́ ẹ wọ́n ní wà àtọ̀rẹ́ wà àtọ̀rẹ́ pẹ́pẹ́ sí wọn lẹ́jọ́ ń ah. ipa ìbá ìrora. ẹgbẹ́ gbọ́ tèmi náà náà. ọ̀dà ń o ń gbọ́ o yóò fi wá yàtọ̀ sí ohun tí wọ́n sọ fún mi sọ kí mi ni kò ní kí n máa tún kí n máa ká owó àkàṣẹ́yìn sàn ìyàwó mi lọ́mọ yẹn. ṣé ń gbọ́rọ̀ ṣé ń gbọ́rọ̀ ìyàwó ìyàwó ìyàwó òun ẹ̀ èmi èmi tẹ́ pé bá tiẹ̀ tọ́ pẹ̀lẹ́ tí ọmọ ń tọ́kẹ̀ ni ẹ̀ á sórí ìta kì máa rẹ kì máa rẹ kì máa rẹ létí létí tẹ́tí títí ò sójú ẹ á ah! abẹ́mi àtiyẹ àtọ́kẹ́ àtọ́kẹ́ tí mo fẹ́ ní sulọ́kà tọ́jà pé gbogbo ohun tó yẹ fi tẹ́ mi lọ́rùn láyé mi tẹ́ lọ́rùn síbẹ̀ bẹ́ẹ̀ náà ọ̀padà fìfẹ́ dùn mí ìwọ àbí ayé yìí àwọn obìnrin kan tẹ́lẹ̀ pé kò ti bá ti ṣe polo wọn tí wọn ò ní rùn pẹ́. kí n tiẹ̀ tó lọ ó lóun ọ̀kan tí mo fẹ́ bá yín sọ. Ah, ẹ̀dá kò ṣọ́ọ̀ṣì máa tọ̀rọ̀ àyè kó tó kó tó bó lòlùfẹ́ sọ̀rọ̀ ni kí ló dé. ọ̀rọ̀ olówó abẹ́ bá mi sọ tó tó wá ẹ̀jẹ̀ ń tó ẹ̀jẹ̀ ń páyà. ọ̀rọ̀ kan ti wà lọ́kàn mi ó ti ṣe díẹ̀ o àmọ́ kó má wà dé pé mo dá àárín ọ̀rẹ́ méjì rù ó ní ò ń lè sọ̀rọ̀. àárín ọ̀rẹ́ méjì dákun ọ̀rẹ́ méjì láàrin ọ̀rẹ́ ọ̀rẹ́ ti àtọ̀rẹ́ mi àbí láàrin ọ̀rẹ́ tèmi. àárẹ̀ ẹ̀yin àtọ̀rẹ́ yín náà ni. mo gbọ́ kí ló lọ kí ló lọ sí mi. ìwọ wá nínú ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ yín àkànjì. kí ló ṣe àkànjì. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé àkànjì dẹnu ìfẹ́ kọ mi ló lóun ò fẹ́ mi. mo ní àà ó lóun ò fẹ́ mi. adákùnrin báwo lé ní ìdí bẹ̀rẹ̀ tó ń pa mọ́ra. òun fẹ́ fẹ́ mi èmi ò gbà fún wọn a Àkànjí ah mama ojú mi máa kẹ̀kẹ́ o dákun ọ̀sá jẹ ní o. èmi ó yẹ kẹ́mi kójú kan làdá mi mọ́ ni. obìnrin dáadáa ni ó hmm. Àkànjí ẹ dákun gbogbo ohun tí táwọn ọ̀rẹ́ mi bá tí wọ́n máa ṣe ní ni o ẹ dákun mo tún wọ́n fojú mi rí gbà mọ́ wà lọ́dọ̀ tó pé mi bá ti fẹ́ mi kan wọ́n gbà mọ́ mi lọ wọ́n bá ti fẹ́ mi kan wọ́n tún gbà mọ́ mi lọ ẹ dákun ṣé Àkànjí ọwọ́ àpò wọn mọ́ ni lóde èmi àtàkànjí ṣé ọmọ pé mi àti ẹ̀ lájọ wálé yín nígbà tẹ́ ń gbá pata lọ́dọ̀ yẹ dàkú ṣé nísìnyí ìtọ́ wa ti di pé òbí tó bí wàlẹ̀ ni àkànjọ́ ti máa dọ̀ ọ́ láàmú èso ti pàdé dà lájà. àkànjí dákun tí mo ti fi náà tán tí mo fi gbogbo nǹkan tí mo fi tán ẹ dákun kí ni bẹ ní nínú amọ̀dẹ amọ̀dẹ táwọn òde òkè ẹ kí ọmọ nípa mi tó wá jẹ́ pé wọ àtàtọ́ kẹ́mi wọ̀de bẹ́ẹ̀ tẹ́ ti ń ṣe gan ẹni tó lóbi òní jẹ́wọ́ délẹ̀ tí o ti fọ gbé lẹ́ẹ̀kẹ́jì o ti o ti ń ṣe gbogbo nǹkan títí máa ṣe fún. àjàsá kò sì ṣe sùúrù. sùúrù kí ni ṣe. má tiẹ̀ sọrú ẹ̀ fún ṣó lérò pé èmi èmi àkànjí bá a ṣe jọ ń bá a bọ̀ ní wàá mọ dọ́rẹ̀ kọ̀kọ̀ pẹ̀lú yà. èmi ọ̀pá èmi ọ̀pá kò sí tó lè ṣe kò sí tó lè ṣẹlẹ̀ kò sí tó lè ṣẹlẹ̀ ọ̀dọ̀ rẹ̀ kọ̀kọ̀ ọ̀dọ̀ rẹ̀ kọ̀kọ̀ ní ẹni kíni à ń bá mi sọ̀rọ̀ ṣé ṣé ṣé mọ́ ni. àjàsá ṣe sùúrù níbo ló ti gbọ́ ẹnu ta ṣé báyìí lórí. ẹ ẹ kí náà kí náà ní jẹ twelve. dúró Ibo. ìbò ló ti kọ rèlè. èmi náà ti upgrade. ẹ ti sára sókè ó gùd gan o tí mo ká pàdé báyìí. Ah, ẹ mọ̀ pé tí pọ̀ nǹkan sí mi lára mi gan-an nífẹ̀ẹ́ kó máa pẹ́ lára mi mọ́. ẹlẹ́yìn yẹn ni. Ah, Ọlákànjí. Eh, Mọ́mí Kúnlé. Báwo ni? Adúpẹ́ sà. Pẹ̀lẹ́ kí ló wá ṣe mí báyìí? Èyí tí tí mo sọ pé kò jẹ́ ká bọ́ síwájú tá ń bí báyìí ká wá sọ̀rọ̀ bí báyìí ṣé mi mọ tí mò ń sọ ni? Ah, Bọ̀dá kan yóò yé mi. Bọ̀ kí ló dé tó tún lọ bà mí jẹ́ lọ́dọ̀ ọkọ yẹn? Ah, mi ìbá yín jẹ́ nígbà tí ẹ̀ka mi mú tẹ̀ tí mo dẹ̀ bẹ̀yìn títí tẹ́lẹ̀ máa sọ wọn ló jẹ́ kí mi ní kí n sáré tètè sọ tẹnu mi kó tó di pé yín máa sọ tí ẹ mọ̀ pé ọ̀rẹ́ yín ni ọ̀rẹ́ àti kékeré yín ló máa gbàgbọ́ wọn ló jẹ́ kí n tètè ṣàkóbá yẹn ẹ má bínú ẹ dákun. Àtọkẹ́ Eh? àtọkẹ́ èmi àti àjàsá eh. ọjọ́ ọ̀rẹ́ wa ó ti pẹ́ èmi ò sì ní dalí ẹ̀rù èmi ò sọ nǹkan kan fún mo kàn wọ́ọ̀nù ẹ̀ kírú ẹ̀ má bàa wáyé mọ́ ni eh. mo wọ́ọ̀nà kí irú ẹ̀ má bàa wáyé mọ́ ni. nígbà tẹ ká mi mú tẹ́lẹ̀ náà ni tó bá jẹ́ yín náà ni kí lè máa ṣe ẹ̀yin náà ṣá ah, ah, obìnrin ni mí mi náà ṣàfẹ́. àtọ ṣe sùúrù bí mo ṣe ká mú tẹ́lẹ̀ yẹn ṣé màá lọ sọ fún un ṣé mo fẹ́ dalẹ̀ ọ̀rẹ́ mi rú. alẹ́ mi rò ìpẹ́ ti sọ pé káyàwó rẹ̀ never never my life ah. èmi ò lè ṣerú èmi ò lé. ògèdè abẹ́ ògèdè abẹ́. balẹ̀ mi. mo rò kúrú yẹn lọ mọ̀rùkọ́ yẹ fẹ́ ta bali akaji akaji bí ọ̀rọ̀ dídùn jẹ́ jẹ́ jẹ́ nso jẹ́ nso dún ọ̀rọ̀ ọ̀rọ̀ mi tá a bá pàṣẹ yẹ̀ jí jí olùmọ̀ kó ń tó ń tó ń ṣe ọ̀dà o. gbogbo ah, jẹ́ jẹ́ sọ̀rọ̀ pàgbó sísọ tiẹ̀ ní ah, ó ti da obìnrin obìnrin lọ̀dà ni obìnrin lèké kẹ́tẹ́ tó ti pè é pé ìwọ̀n ń bẹ ní ìwọ̀n wá rí o bẹ́ẹ̀ lòun náà ti pè ní pé kí n máa bọ̀ wá kí n fẹ́ tí ara mi gbọ́ tọ́ ó sì ṣọ́yà kan tó máa sọ̀rọ̀. ìbọn tó bẹ́ẹ̀ fọ́ ìlọ lọ níkà ìbọn ìbọn yìí. ẹ ẹ bọ́dẹ ọ̀yà bọ́dẹ bọ́dẹ ọmọ tẹ̀kọ̀ lọ́dọ̀ rẹ̀. wo wa àtọ́kẹ́ kílẹ̀ yóò dé wọ̀ fún ọ mo fẹ́ kílẹ̀ yóò dé wọ̀ fún látòlé lọ sọ pé mo sọ fún ìwọ a èmi ni wọ́n a. nkẹ́rù bọ́dẹ tó kẹ́rù wọlé. a ò sí lára àyà ọlọ́run ah, àyà tí má bẹ̀rẹ̀ sí jẹ́ ìjàkújẹ hospital ni ọgbà ń tẹ èmi là ń para fún ìwọ ń para fún mi ìwọ abáyẹdẹ ọbẹ̀rẹ̀ sí sojú mi. o sojú mìsìmìsì yà ìwọ sọ fún mi pé àkẹ́jì àkẹ́jì ọ̀rẹ́ mi ìwọ àṣìwọ̀n lọ ṣàṣẹ má ṣe ìwọ. Ah, ah. ẹ ẹ ra aláàjì ẹ pẹ̀lẹ́ sà e. olówó ti fowó ṣàánú mm. ọlọ́run ìṣẹ́ni jẹ́ ọ̀bàjẹ́ ẹ̀rẹ́kùn bẹ́ẹ̀ ṣe ń gba àwọn aráwájú mo fẹ́ kẹ́ gba ẹ̀mí náà ìpayàwó kan ló mú mi òun ni mo ní kí n wá bá yín bẹ́ẹ̀ ṣe ṣe bíbo àṣírí ta mo ní kí n wá kí n wá yọjú sí yín. kò sí wàhálà kò sí wàhálà ọ̀hún kí mi yàn bàyáwó lọ́dọ̀ mi àkọ́kọ́ gbogbo owó tó ọ̀bà yá pátá yóò lè lè. bẹ́ẹ̀ ni mi náà gbọ́ yóò lè tó fi lè. mo gbọ́ bẹ́ẹ̀. bọ́ọ̀bà tó yáwó náà ó fi nǹkan dúró bí ilé bí mọ́tò bí ilẹ̀. tó ìtọ́ kó o já mọ̀ kó o sì já mọ̀ tó o fẹ́ yà. èmi náà ti gbọ́ mo ti gbọ́ gbogbo uh, biography yín bẹ́ẹ̀ ṣe máa ń gbà àmọ́ nípa atilé àti tilẹ̀ àtọkọ̀ àti gbogbo ẹ̀fọ́sẹ́ tí tí mo ní mo á wò pé ìwà ah, nítorí pé ní nǹkan kan kí kí kí kí pàdánù owó tí mo fẹ́ yá hmm. kí ni mo tán lè wá tó tún lè ju gbogbo ohun tẹ́ bèrè lọ mọ ànífà pẹ́yàn yìí mọ á mú ànífà lọ́wọ́ ọmọ mi ni mi mo fi pọ̀rọ́ máa hmm. wò pé kí n fi dúró títí ìgbà tí ń fi rí owó mi sẹ́n òun ọ̀rọ̀ pò ohun tí mo yẹ dúró nìyí owó tí mo ti fẹ́ gbà ní ọ̀pọ̀ ní eh, eh, hundred thousand ni. hundred thousand. Eh. sọ wá mọ́ mi lé ìwá jẹ́ ọ̀dà abẹ́lẹ́ rẹ̀ kọjá ten thousand. kọjú sí wọn ṣe báyìí. bílẹ̀ bílẹ̀ mọ́jọ́ jáde. èyí máa ṣe síkìlà. mo ti rí i. <laughs> ẹ máa lè ṣiṣẹ́. ilé ìtọ́jà bíi ògúnfẹ́jì ọ̀jẹ̀ kámi. kọ̀ọ̀kan yá ten thousand. mo lè ṣiṣẹ́ mo lè ṣiṣẹ́ èmi ò kúrò ní sàlọ́ ọ̀kọ́jà ten thousand. bàbá ti fẹ́ ṣàkóso ní ọmọ tó kàṣà ní wàmí. èmi ò lè fẹnu géètì lẹ ọmọ pé gbogbo ẹ̀mí inú ilé ọwọ́ mi lọ́wọ́ àti má fi lè dísè báyìí ẹ̀ wẹ́ẹ̀ sars. ẹ yẹ yẹ yẹ. gbọ́ kí n dàbí kọ́mọ̀tì ẹ̀ pé ntí mò ń rò ní ọ̀fẹ́ sọ. pé àwọn fẹ́ propose mi. èmi èmi àdùkẹ́ opostẹ́ẹ̀lì wọ. Ah, àwọn tó ń postẹ́ẹ̀lì mi atọ́jú tó stẹ́ẹ̀dì mi kódà ọdúnladé tó stẹ́ẹ̀dì mi ní ìjọsìn gan njẹ́ òní máa ń bẹ̀ mí kékeré mi fi òun lè mi àdùkẹ́ kí n fẹ́ irú ẹ̀ irú ẹ̀ inú ò lè fẹ́. àbí tọwọ́ ń dùn lọ́fẹ́ sọ ni. èmi tọwọ́ ń dùn ó mọ lẹ fún sinmi gan o kí sẹ́jú ẹ̀ tí wọ́n bá ṣe tán gbénu lé ló fà kí sẹ́jú ẹ̀ ìtùgbọ́ irú ìwà tó stẹ́ẹ̀dì mi irú ẹ̀ ah, àdùkẹ́. Ah, ẹ̀tẹ̀ eh, pọ́s ọ̀rẹ́ ti yé mi so gbogbo ṣe ń sọ̀rọ̀ òun kán bí àwọn ẹ̀tẹ̀ fún tóun fún tóun fún tóun fún sọ́mi pé ló ti sọ dídákúdá. ìwọ èmi èmi èmi kémi ọlọ́ọ̀jà sí kànáà sẹnu bí gba watermelon bá fọ mọlẹ tó bá fẹ́ wí ni ó wí. jápa yùn sí i lágbó ọ̀rọ̀ rẹ next level ní jápa ah, tì í ọ̀rọ̀ tí ń gbẹrú lẹ́nu já sọ. kí ló ṣẹlẹ̀ kí tó ń wo kí tó ń yọrùn bí ọrùn kejì méjì ọràn. kàṣàlẹ́ tó ń gbọ́ ọ̀rọ̀ tí ń gbẹnu lé lórí ọ̀rọ̀ màdàmú àtọ̀gá àtọ̀rí ọ̀gá tó ń jáde lórí orí ah! kankan o èmi àlùkẹ́ mo rí mẹ́wàá nù lé tó bá rí náà sí ọkùnrin nílẹ̀ kan náà wọ́n kàn já sí wọn ni. Ah, wọ́n fẹ́ bẹ̀rù rẹ̀ jẹ́ ni so tí ayé bá fẹ́ padà lẹ́yìn ọkọ̀ kí wọ́n ṣèṣì wá lọ́wọ́ dé orin àwọn èèyàn tú pieces wọ́n fẹ́ tú pieces ni wọ́n fẹ́ ta part ni. sórí ti bẹ́lẹ̀ ìwọ ló lè bá wọn yanjú ẹ o ah, ah. so ìtọ́ bá ti sọ̀nkú ọ̀dọ́ máa dáná oúnjẹ fún wọn. tẹ́lẹ̀ tó bá ti wá snapper tọrọ àgbọ̀n sí lójú píọ́n. ó ṣe é mọ nǹkan ọ̀gá wa mo fọ́fọ́ gà òun á dé táyé dé ló fẹ́ fọ́fọ́ gà mo fẹ́ fọ́ ga so ti bá sinaba mo fẹ́ fọ́ ga ga ga ọbẹ̀ kìíní o. orí ẹ̀ orí ẹ̀ so so sí sábà pé stanley kọ́tà ìdí mi o. ọwọ́ àlò gbogbo bíi. Ah, ẹ wo kàkà lẹ́yìn èkìtì ẹ̀yàn rẹ o wọ́n sì àwa sí géètì ilẹ̀ so ò sí géètì ilẹ̀ kàtàlí òní abẹ́ lọ́ba sí géètì ilẹ̀. ẹgbẹ́ burúkú yìí dàrú jàre àkílẹ̀ yìí náà ṣe ń bìbà ṣé kíchìn lẹ̀ wáyé. ó sí géètì ilẹ̀ ni o mo ti bọ́ tàbẹ́ kàtàlí pé tó sí géètì ilẹ̀ o. sẹ́ǹgbẹ́ sẹ́ǹgbẹ́ jẹ́jẹ́ géètì ilẹ̀ ó sẹ́nu gbígbà wọ́tàmẹ́lọ̀ bá fọ́ mọ́lẹ̀ à sọ fún ọ pé kó o nu gbogbo gíláàsì kó o nu gbogbo gíláàsì bẹ́ẹ̀ ni yóò nǹkan ta fẹ́ sè lọ́sàn-án yìí. àgọ́sí wa làwọn àmì ráìsì ń bẹ ẹ́ lùsì gún délé bẹ́ẹ̀ nulẹ̀ ilé fẹ́ jẹ́ ń bẹ̀ fún ráìsì wa kí máa kú kẹ́ẹ̀dẹ̀ rẹ̀. ẹ máa ní láti lọ sọ́jà ni ṣùgbọ́n kẹ́ ẹ tó lọ ẹ jọ mo gbóúnjẹ kaná ẹ bá mi wò mo fẹ́ ra nǹkan ní. màrà wúwo you are looking sexy à. Ah. Eh. ẹyin náà kílẹ̀ ń ṣe mi báyẹn kọjá sí ibi géètì tó ń pé yín sí náà. yẹ wo Ọlọ́run ẹni wà lẹ́wọ̀n mẹ́tí ṣètò ni olùsílọ́mọ ẹ mójútó ó ti yẹ kẹ́ ẹ ṣéǹjì rẹ̀ fún ọkọ̀ ẹ̀ kùkù ìsẹ́yìn tá a fi sọ ẹ sars kí wọ́n kọ end kùkù ọ yẹ kọ́ head nù sí ẹ wo gbogbo bí tọ́dọ̀ tì ní mo sọ pé kó tó ń ṣe lò sí bàtà gbàjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ rẹ̀ bàtà yá àyà rẹ̀ ló kó wá bí sẹ́ ẹ ẹ. ọlọ́ngbọ́n orí yóò pè fún kankan ẹ wo ẹ jẹ́ kí wọ́n ní láìjẹ yín ẹ má bá mi dánwò mọ́ kí lẹ́ ń sọ lẹ́nu tí ò dùn ẹ jẹ́ kó rí yín pé o kí má rí yín finú lé. ken ken ẹ bó ṣe ṣe irun bí òwú gas lab èmi ní bàdákàtà alẹ́ yẹn òpó nítorí yóò fi kọ́ nítorí yóò fi kọ́ faranda ló fi lọ kọ́ ìpìlẹ̀ ẹ wò <laughs> iwájú jẹ́ apple ẹ̀yìn wá jẹ́ watermelon <laughs> wọn náà lọ́wọ́ fi ṣe mọ́nẹ́jì rẹ̀ <laughs> àwọn bá ka sùn wúkú ọwọ́ wájú wèrè ọmọ fi wálẹ̀ èmi gan yìí lójú náà ah, ẹ dáhùn sí ìwádìí báyìí lójú ẹ bá kọ́ lóṣù wọ́n mi èyí kẹ́ni ọmọ tí òbí dédé àṣàbí lọ ìrègbè ìrègbè ojú ẹ bí bèbí kórede ìrègbè ẹ ń tẹ́tẹ́ bẹ́ẹ̀. love anybody like she mi ò dá tó lọ́mọbìnrin ni. okay kí ló fẹ́ tí kì í ṣe fún ẹ tó wàá fi love me. say i don't love you. you love someone else. yes. but then why are you like this you are so heartless kí ló ṣe mí now since all this day you have been wasting my time. Oh, see. I should just wait. Just oh. spare me. See, baby, you are a good girl, like I said. Hmm? You are very beautiful. Baby. Please. You are. See, you are beautiful. If you can help me to talk to her, I'll be very happy. Just please. I love her. Is that what you want? Yes, please. Okay, if that is what you want to make you happy, I will do it for you. káwọn màá mi ni. báwo ni. ibo ló ti ń bọ̀ àǹtí mi dẹ̀ rí tó múra báyìí kúrò nílé. bẹ́ẹ̀ ma. ó múra báyìí ń bọ̀ lọ́dọ̀ tèmi. mo ṣèwárí reason tọkàn àti ẹ̀ ṣe ń wo gbáyẹ̀ ni. bọ̀bọ̀ yẹn ní chance ó yẹ kó máa kọ́ ọ́bù ẹ̀ ń dì ní. bọ̀ mú mi kò sí nǹkan tó bad ní aṣọ tí. nínú nǹkan tó wọ̀ kò sẹ́ni tó bad nínú bó ṣe múra báyìí bí mo ṣe ń wú ẹ̀yìn sí ó yá ibi tó ti ń bọ̀ gbà lọ. mọ́mí torí pé ẹ̀ láìkí ń fẹ́. ìdánwò rẹ̀ ní títù ṣe ó yá bí mo ṣe wọ ẹ̀yẹ mo ní kó máa lọ owó ṣe rí ló múra báyìí That's my bag. I brought them specially for you. Wow. Wow, wow, wow. Thank you. She like it. Yes, nice. And this one. Yeah, one. Thank you. And this. You know I love slippers. Yeah. And different colors. Different colors. This is Blue, your favorite color. Oh, thank you. Oh, thank you. ṣé torí àwọ̀tẹ́lẹ̀ tó rà fún ẹni wá fi ń rẹ́rìn báyìí. wo ní generation tiwa ìtẹ́mi mọ̀ ọkùnrin gidi ohun táwọn ìyàwó ẹ̀ tá jẹ́ kó gbáyé rọrùn ni wọ́n máa ń rà fún bí àwọn nǹkan kan tí ń gbọ́dọ̀ dákọ̀ sórí bí nǹkan tí ó rà fún ẹ̀ ó kàn fi ń tú ẹ̀ lójú jẹ ni tẹ̀lé mi jáde mo ti ra nǹkan síta fún ìwọ ló ní kó wá lọ wò ó. dàpọ̀ nígbà tí ọ̀gá pupa ọ̀gá gbẹ̀gìrì tí ó lọ ra pátá fún kúrú ṣé pátá lèèyàn máa fi fẹ́ yàwó ni. wọ́n gbìyànjú ebi téèyàn bá nílé yẹn máa ṣe fún yín. nítorí fẹ́ sọ ni pé ẹni ọgbọ́n bàtà ó ti bu díẹ̀ náà rìn sánmọ́. ó bu díẹ̀ ń bẹ́ẹ̀ ẹni ó sì gan ìbejì náà lápá òun náà gbìyànjú ilé àná. ọ̀gá bíbí ti rọ̀ wọ́n. ó tó lówó lọ bó bá jẹ́ pé irú mi yìí mm. èmi àti ẹ bá jọ fa nǹkan tí mm. n bára pátá fòbẹ̀ kí n wọ̀ ra. èmi ò lè mọ́wọ́ ọ̀sàlẹ̀ kọ́mú ni ra kọ́mú lọ ra obìnrin fàárí kọ́mú ju pátá lọ wọ́n lè mọ̀wọ́ pátá. òótọ́ sí ni o kí ni kọ́mú máa rà èmi kẹ. sọ ma pé kó dìjà wọ́n kàn mọ́ ó mú sálẹ̀ ni kálukú mú bí ọ bá ra nǹkan sí. rárá gan ni. ẹ sì àwa musalẹ tí mo kí kí wàá léèrè mi kí lè yà gbowó ká. irọ́ ni straight by bàtà náà mọ̀ pé. kí ló dé ṣọ́wọ́ ẹ̀ mo tọwọ́ bá po ẹ̀ra nǹkan tí mo rà fún ni. ṣé wọn ló mú wọnú lẹ́yìn ni Dayọ̀ sú ara ẹ o Dayọ̀ sú ara ẹ o kí ló dé ìyàwó mi mo bá sọ̀rọ̀ kí ló kàn ẹ́. kí ló kàn mí pẹ̀lú yẹn. ẹ ṣe ìfẹ́ jẹ́ ẹ̀ tán ìfẹ́ jẹ́ ẹ̀ tán thank you ẹ ṣe ọdún kọ́ jẹ́ kí orí ẹ̀ta rẹ̀ ó máa ń lọ. kò ní lọ àwọn pàǹtí tiẹ̀ ní ìjókòó tí o sọ́dún rà níbi tiẹ̀. ẹ̀bùn. ìfẹ́ ìfẹ́ lórúkọ ẹ̀ kò kì sẹ́gun. ẹ̀bùn. ṣé nǹkan tí mo rà o. ẹni tí yóò sì ra ìsàlẹ̀ yóò mókè. wọ́n ti fẹ́ lọ́ọ́ lọ́ọ́ tàbí ọ̀rọ̀. má gbọ́. n ò pa ọ́. ṣe ẹ ṣe ẹ̀yin èèyàn thank you. Oh, àní àwọn ọba yìí wẹ̀ ni. ẹ wá um, um, um, bébì ìwọ ló ní mọ́tò yìí ó ló ní bẹ́ẹ̀ ni ó ló ní this your car key. àwa good looking guy àwa mọ iye obìnrin a mọ nǹkan tó yẹ kára fún ẹ irú ẹ kò yẹ kó máa fẹsẹ̀ rìn mọ́ ìwọ ló ní Camry yẹn it's yours okay so torí cambria kí ló pariwo ló ṣe gbé mi wá síta tó ń pariwo tó ń fò sókè bí òbó yẹn ṣe ń lé gbọmọ òkú bóyá private jet kan ló páàkì. Ah, Toyota Camry. so ó wá ń pariwo Toyota Camry kí ló rà kí lélẹ̀. Ọmọdé àníyàn yẹn padà. Tó tọ́ ni. Ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ fáwọn ẹnìkan ló kù tàbá tàbá sì ní àwò eh, bọ̀dá kàtàlí eh, ti ń sìn yín nù lẹ́yìn nísìnyí wà bá yọ ìjọ tán ti wà ń bí kò náà jó orí wọn díẹ̀ náà ni o kú. pẹ̀lú gbogbo ìhàlẹ̀. nígbà tó o tiẹ̀ ti nírùngbọ̀n yẹn tèmi ò ní mo ṣèbí bóyá ìgbéraga ẹ̀ á reduce ni. ìṣàpára ìṣàpára kí ló rà kí ló rà Camry Camry eh. ìgbà tó wá ra Camry nǹkan o ò mọ nǹkan tó yẹ kán rà fóbìnrin lásìkò tó yẹ kán rà tó máa tẹ obìnrin lọ́rùn tínú obìnrin máa dùn lẹ́yìn gbogbo ẹ̀ nísìn kí ló ṣe fún ẹ. Dayọ̀ kọlubọ. Dayọ̀ bọ̀dé. dayọ̀ bọ̀dé. dayọ̀ bọ̀dé. ẹ̀mí ló mọ̀ pé ẹ. mi ò mọ̀. má dà sí mi mọ́nu ilé. kémi má dà sí ẹ mọ́. láti òní lọ má dà sí mi mọ́nu ilé. sórí inú ilé yìí ẹ àjọ máa tẹ̀sẹ̀ bọ ṣòkòtò kan náà ni. gbẹ̀yìn gbẹ̀yìn. jẹrẹ mi mi ò ní sáà ló ti kọ yẹn. ẹ má lọ. nọ́ọ̀sẹ̀ ẹ má lọ. ìgbéraga ló ṣíwájú ìparun. nọ́ọ̀sẹ̀ o rátàrí ẹ̀. ọ̀gá mi wá ẹ ti wọlé fámálì. tí bá sọ̀rọ̀ yìí tí bá bá ẹ wá. ẹyin ilé mi wà. ẹyin wọn kọ ọjẹ bíi ìfowópamọ́ application lẹ application dẹ́fà mọ́kọ wọ́n sì ń lò mí àti gate man àti dẹ́fà gbogbo ẹ̀ mo sọ́kó torí pé wọ́n gbọ̀n gánà ọ̀gá wa lọ ra mọ́tò fún obìn torí pé wọ́n fẹ́ ṣe competition. ẹ má bínú mo ti sí fún yín tẹ́lẹ̀ ẹ ni àníjọ́ tẹ ló ń bí tá a bá yọ kó náà ju orí yín díẹ̀ náà ni ó kú. ẹ díẹ̀ tó wá kú tẹ bá wá ro gbogbo ẹ̀ mọ́ra wọn náà báyìí náà ní ṣùgbọ́n bá díẹ̀ tó kun tí wọ́n bá lárò jìnlẹ̀ tí wọ́n bá fún mi lọ́pọ̀ ẹ̀ tí wọ́n fi wọ́n sí dẹ́fà tó ń wà mí kí sẹ́mi ní compensate ẹ̀ tó bá ṣe. pẹ̀lú òkú ọlọ́run fi yín lẹ́ǹbì ẹ̀yin àtẹnu ọ̀wọ́ èpo yìí torí yín mo fi ń gbóyè. èmi tó sọ fún ẹ pé mi ò rí pt. àwa kàn lábùkù. sẹ́yà máa àbùkù tí ọ̀gá dúdú kan díẹ̀ ni. àwa kàn lábùkù. àwọn èèpo ìwà ní jósò rìn rẹ̀. ní o ojú sí o pẹ̀lú ẹ̀jọ̀ ẹ̀yìn ń jó èèyàn ń gbẹ́sẹ̀ jó láti mọ̀ wọ́n ló padà wọ́n rẹ̀ jẹ́ wọn. àwọn alábòsí ọ̀hún èpo. dátà mi ti tún hàn kí wọ́n bá mi ra káàdì wájà rè àánú. jọ̀wọ́ jọ̀wọ́ bá mi ra káàdì wá ṣe ti gbọ́. àǹtí mi ò lè lọ o. ò lè lọ bó. mi ò lè lọ bá yẹn ra ah, káàdì. Ah, dá mi lóhùn ó dúró bí ẹ̀ ṣì gidi ò lè lọ wò kó sí kúrọ́jú mi ilé mi náà á tó ẹ tì í eh. ìkẹ́ mo bọ́ sí bẹ̀rẹ̀ fún mi sí ẹ jọ̀wọ́ ẹ wá lọ bá mi ra káàdì wá kó o lè tè dé ní o. mi ò lè lọ mi ò lè bá yín ra káàdì. ò lè lọ kò burú ṣó ti gbọ́ kọ́ sí lọ jẹ́ kí n mọ àwọn ọmọ gidi tó wà lẹ́jà rẹ. èyí tí ní boyfriend wọ́n ti ka yín mọ́kànlá ẹ̀ tí ń grow wings àbí. jọ kọ́ sí dànù jọ kọ́ sí kọ́ sí dànù ẹ jẹ́ àwọn ọmọ gidi tó wà lé Bísí àbúrò mi gidi jọ wá ń sìn ẹ̀ ẹ jẹ́ àwọn ọmọ gidi tó wà lé jọ nítorí ọ̀dọ̀ wọn bá mi ra káàdì. èmi ṣẹ́rẹ́ mi Bísọ́lá yìí o I can't go anywhere kí mo sọ fún mi ò lè lọ sí ibì kankan tójú ò bá tì yín ojú ń tàwa àbúrò yín náà ẹ ojú ń tì wá ojú ń tì wá gidigidi ẹ mọ̀ kan ẹ lọ dọ ọkọ rẹ yín ó tún dijọ́ wedding wọn ẹ tún náwó sọ́pọ̀ kankan má so wọ́pọ̀ ṣé mo bò kó dáa ni ẹ̀yin kan ẹran lásán lásán yìí kejì ajá ẹ mọ̀ pé ìwánu yóò dá rárá wàlá ìwánu yóò dá ẹ rẹ́ ni sọ fún yín ẹ wá ní kí mi lọ bá yẹra káàdì wá káàdì kọ́ káàdì ni. Oh, please. Now that I have you back, please. Please. Dayo, that's our past. má jẹ́ àgbàgbé ẹ I I love you. Dayọ̀ nítorí Ọlọ́run dẹ̀ tún kúnlẹ̀ fòbìnrin ní generation wa yìí kí ló tó ń disgrace àwọn ọkùnrin báyìí ọmọ yìí ò lè fẹ́ náà kò lè fẹ́ yes tó bá fẹ́ gbọ́ tọrọ tọrọ mú sọ fún ẹ ó dẹ̀ fọ́mọ ilẹ̀. bọ̀dé bọ̀dé ló ṣẹlẹ̀ ó ń kọjá yìí o. Eh? òun kọjá yìí. nínú níta ìjọ sanwó ẹ tó wà ókè. òun kọjá yìí o. ẹ kí ló ṣe. má jẹ́ wojú ẹ. má wojú ẹ kí ló ṣe. ọdún má jẹ́ wojú ẹ. kí ló ṣe. mo ń bá ẹ ṣeré láti jọ ẹ má jẹ́ wojú ẹ. mi ò bẹ ṣeré mọ́. má jẹ́ wojú ẹ. wo mi ò bẹ ṣeré mọ́. kí ni. ṣé èmi ló mọ gbogbo eléyìí sílẹ̀. ah kálẹ̀ lura wa ni. a ò tí ì ṣetán. bóyá wà gbọ́n. tó o bá ṣetán jà wà gbọ́ gbogbo wà oh. gbọ́ gbogbo tó wọ̀ yá pátá ń jọ ọ̀rọ̀ tèmi ló sùn àbọ̀rọ̀ tí. títí ẹni. ó sì fẹ́ gbogbo gbàtẹ́gbà tí bá sọ̀rọ̀ ni wọ́n wọlé. torí pé orí òpè lọ́dọ̀ ní senses. ó mọ rírì ni tó bá mọ rírì ó ní máa wọlé lásìkò. ibi sábà yẹ kó o wá kọ́nọ́ máa tún ní pẹ́sẹ̀. wọlé suwárẹ̀ o wọlé suwárẹ̀ o wọlé suwárẹ̀ o ah! wọlé suwárẹ̀ o wa wa wa ma ti lọ wa wa wa bíbà wa bíbà. bọ́dé. má bínú nígbà tá a gbalẹ̀ orúkọ ta ló wà níbi ìsìtà gbalẹ̀. sọ́ni tèmi wà bẹ́ẹ̀ first name tiẹ̀ wà bẹ́ẹ̀. good ìgbà tá a san owó dàbí pé o sọ pé kí n san pé wà dá padà fún mi ọlọ́rẹ̀ mi gbà máa fún ẹ thirty five thousand tó kù sọ́tọ̀ kúrò nílé fún mi ló ṣe mo lè wá sọ̀rọ̀ kí ló bá mi sọ pé kúrò nílé fún mi jàre mi ò fẹ́ kẹ́ nílé mọ̀ kí ló dé ọmọ tó yẹ kí n máa gbádùn ó wà kúnlẹ̀ bíbí bí oníbàárà mi ò láìkẹ́ ọ máa wojú ẹ ló ṣe bọ́dé máa pè mọ́ bọ́dé bọ́dé ẹ̀bùn. Are you okay? Hey, excuse me, are you alright? Why will you smack me without my consent? Sorry. Who does that? I'm sorry. Má bínú. Ẹ má bínú fún kí ni? Tẹ bá kàn lè fún mi láǹfààní láti fi tí mo yà. Kí ló yà? Wow, oh, this is, so nice. Wow. Oh, oh my God, this is so beautiful. Okay. Oh, thank you. Kẹ́bùn. We have been looking for you. Ẹ̀bùn jọ náà. Ìfẹ́. Ẹ̀bùn. Let's go home. Wàhálà tí ẹ̀yin méjèèjì fún mi ó ti pọ̀ jù. I can't cope. I had to leave. So. Ẹ̀bùn. Um, and you cause it oh, ìwọ ló jẹ́ kí ọmọbìnrin kò lọ́mọ wa lọ́wọ́ ń sìn. Ah! ẹni tó bá ti mọ̀ àti wáyé onínàbí ló máa mọ̀ ìpàdé. ogun ẹ̀gbọ́n ló bẹ́rí lọ́sọ̀ fún bàbá rẹ̀ máa dẹ̀. next time tí bá fún yóò fún mi ní bàbá yẹn mo máa pàdé mi lọ. ìkànnì adébísí kò ń ṣèyàn nítorí ẹ̀mí kan ó mú ìdílé mẹ́sàn-án ó pa wọ́n lẹ́kún. ẹ má sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ̀. chief ayéọlá kẹni tiẹ ni ọlọ́run àtẹtì. bíbélì gan sọ ẹyin ọmọ ẹ má jẹ jà. ibo ni bíbélì ti sọ pé ká má jẹ jà. iná gorí iná fẹjú kẹkẹkẹ. a ah, olúwa o ìwé tó fi pè é rẹ o. have Rabat sentence to death by hanging.